awuzu bilayi mina ṣetani rọjò bisimilayi rahman rahim ẹ káàsán kúrò lẹ ká iléeṣẹ́ láàfin àdẹwà owó iṣẹ́ tí bá mi subscribe may God continue to bless you. wọ́n béèrè lọ́wọ́ mi wọ́n ní ajia as husband and wife kí ni recommended style kí ni best style style wo ló lè tètè mú oyún wá ok ọkọ àtìyàwó ni mò ń teach mi ò fẹ́ hypocrite recommended style gbogbo style ni recommended gbogbo style ò ní recommended provided ẹ ti tẹ̀lé súnà anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé ẹ mọ̀ lóbi tí wọ́n ti ń ṣe gá ènìkọ́nà la ti ń sọ yẹn ẹ sì mọ̀ ṣe nígbà tí obìnrin bá ń sin nǹkan oṣù tẹ bá ti yòyí kalẹ̀ no problem mọ́ tún wá tẹ̀síwájú ara sunna anabi muhammad sallallahu alaihi wa sallam pé ẹ mọ̀ mọ̀ ṣe ìbálòpọ̀ ní standing mo ti sọ yẹn náà tẹ́lẹ̀ wọ́n ní standing ó mọ̀ ń weaken ara èèyàn tó bá wà very hypertensive ó lè cause stroke tó bá ń sábà ṣe bíkọ́ ọkùnrin tó bá ń ṣe ó mọ̀ máa fún ní ṣékì ṣékì ṣékì ṣékì lẹ́sẹ̀ bẹ́ẹ̀ àwọn míì ní it is the best one bẹ̀tí wọ́n ní kò wà recommended pé tó bá yá tó bá dọjọ́ alẹ́ èyàn náà máa máa gbọ̀n wọ́n ní kódà ẹ lọ ẹ lọ àgbàlagbà tó bá ti dàgbà púpọ̀ wọ́n lè testify sọ̀rọ̀ yìí so yẹ yín bẹ̀ ìwọ tó bá choose láti ṣe it is not as if haram ni but ó wà recommended pé kẹ́ mọ̀mọ́ ṣe standing apart from that everyone is recommended wọ́n fẹ́ kẹ́ fi ẹ̀gbẹ́ lébì kan ẹfẹ̀gbẹ́ lélẹ̀ ẹfẹ̀gbẹ́ iṣẹ́ kínní ìké ṣiṣẹ́ kéékèèké kì í ṣiṣẹ́ kékeré fọkùnrin ẹnì kan ló mọ̀ àwọn ló mọ̀ kan tó wọ́n ṣe tó yẹ yín èwo ló wá lè líìdì sóyún kò sí ìtò lè líìdì sóyún kò sí ìtò lè líìdì sóyún nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá ṣe missionary ní mọ́ǹtì yìí tí ò dóyún lẹ́yìn tẹ́ bá ń wóyún ẹ ṣe ti yọ̀dí ẹsẹ̀ yìí fẹ́rẹ́fẹ́ ẹsẹ̀ yẹn tíyẹn náà bá dóyún mọ́ǹtì yìí ẹ ṣe kásẹ̀ sórí ògiri ní mọ́ǹtì yìí tí eléyìí ò bá doyún ẹ ṣe yàká sí ní ọ̀tẹ̀ yìí tí yìí ò bá ṣe yẹn ẹ ṣe kásankò tí yìí ò bá ṣe ẹ ṣe bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tí yìí ò bá ṣe nímọ̀tì yìí ẹ ṣe kúkí tí yẹn náà ò bá ṣe ẹ ṣe kákò anyone any style is recommended tó bá wá lo gbogbo style yìí tí ò ṣe sóyè yín tó ò ṣe tó ti ṣe gbogbo ẹ̀ tó ṣe ẹ lọ sí hospital ṣòyẹyìn wọn wá sọ pé èwo ni best style as far as on point by two is is is is, is concerned best style mo fẹ́ kí wọ́n sọ best style tiẹ̀ èdè eléyìnbó ni kò èdè yorùbá ni kò fi sọ o ẹ̀jọ́ best style best style òní òní ọmọ ọmọ ọmọ ọmọ kẹ̀yìn kájó ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀ nísìnyẹn kọ́ sọ fún mi ṣe fún gbogbo ẹnu sọ̀rọ̀ yes ọmọ iyọ̀ díẹ̀ sẹ́yìn fẹ́rẹ́fẹ́ only the best time ṣó yẹ only the best time only the sweetest sweetest sweetest type sweetest type recommended sweetest fún ọkọ àtìyàwó fún ọkọ àtìyàwó ni mò ń sọ o fún ọkọ àtìyàwó ni o ìwọ tó tó ti níyàwó tó lọ wá sí platform yìí tó lọ sọ kíní tó lọ wá pè mí létà ìní dẹ lóhùn fún ọkọ àtìyàwó eh, eh, ayé missionary missionary ayé missionary ó ti lọ a sọ pé missionary náà ẹ̀kọ́ kan ẹ̀ mọ̀ ṣe missionary tẹ́ bá ṣe missionary tí ò tí ò tí ò connect ṣóyé yín ẹ tún ṣe ọmọ yọ̀dí ẹ̀hẹ́n bá a ṣe ń sọ lọ mọ̀jẹ káfíwé ẹ̀hẹ́n ṣóyé yín bẹ́ẹ̀ ẹ tún ṣe ti kásẹ̀ kò kọ́rùn kò kátàn kò bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹ̀hẹ́n jùpá jùsẹ̀ anyone ṣóyé yín ọkọ àtìyàwó ni gbígbàdúà ni so yẹ báyìí so this is unpawned by two using my words for others bye for now.